دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليدلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀n yín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumallahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu as ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وذرياته وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة مالون alhamdulillahi ọba tí a dúpẹ́ fún náà ni ọba tí ó tún ṣe wa kò sáyé títí di àsìkò tí a wà yìí. wa in ta'uddu ni'mata Allahi la tuhsuha. Ntọ́lọ́wọ́n bá sọ fún wa nínú al ni wípé. In ta'uddu ni'mata Allahi la tuhsuha ó ní tí ẹ̀yìn ẹ̀dẹ́ ènìyàn tó kó ìní àti sínú ó ní tabára fẹ́ máa ka àwọn orí ọlọ́run ìkẹ́ ọlọ́run ìdẹ̀ra ìdẹ̀kùn tó ọlọ́run bá ṣe fún wa. látún ṣoṣo ha. ọlọ́run ní àlè ká tán o mélòó mélòó la fẹ́ kà nínú àwọn ìkẹ́ ọlọ́run tó ṣe fún wa. yà rọ̀bì ká mi bàlá nǹkan dìbò àbítàdìhì eléyìí náà la fi ń sọ wípé ìrẹ́ ọlọ́run ọba wa. ya rabbi kam min bala'in qad zahabta bihi. mélòó mélòó nínú àwọn oríṣiríṣi àwọn àdánwò àjálù àrélù òfò oríṣiríṣi ìró ìbànújẹ́ èyí tó ti ṣẹlẹ̀ láyé. kọ́dí zahabi tàbí hì. ìṣí ọlọ́run ọba ti wá là wá. kọ́dí zahabi tàbí hì. àwa kan gbọ́ pé àwọn kan yẹn ń ṣẹlẹ̀ ni. Kọ́ndí zahabi tàbí hí. Àfihàn àwọn tó ṣẹlẹ̀ sí. Kọ́ndí zahabi tàbí hí. Ó dùn wá pé ó ń ṣẹlẹ̀ sáwọn kan. Wọ́n dí zahabi tàbí hí ṣùgbọ́n à ń dúpẹ́ fún ọlọ́run pé kò kàn wá. ọdí zahabi tàbí hìí. láwọn oníran àrùn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ńláńlá. ọdí zahabi tàbí hìí. n tó dájú ni pé ibi tẹ́yìn náà wà tẹ́tí ń gbọ́ wa báyìí ẹ̀yin náà ń dúpẹ́ tí ń fọ́lọ́run pé ọlọ́run mú màá ṣí. yá rọ́bì kan ní ìbàlá ń zahabi tàbí hìí mélòó mélòó làwọn oríṣiríṣi àwọn ìròyìn ta gbọ́ ta kà ta fojú rí. anna wàláwùlà kàlám akọ̀rìndì wàlám akọ̀mí. mú àwọn nǹkan yẹn lọ fún wa ò jẹ́ kó ṣẹlẹ̀ sáwa. anna wàláwùlà kàlám akọ̀rìndì wàlám akọ̀mí. àìmọye èèyàn ló ti kú àìmọye èèyàn ló ti wọlé àárẹ̀. wàkàm wàkàm mi ni òmùrí ńlá ha. wọ́n sí àwa kò sáyà wa ń bẹ̀ dàsíkò t sì ní. wàkàmù wàkàmù nínú múrí lásìnà náà ṣàṣírò ha. mélòmélò làwọn ọ̀rọ̀ tá a lè kà tá àwọn ìṣẹ̀lẹ̀ ńlá ńlá tá a mọyé rẹ̀. lásìnà náà ṣàṣírò ha. àfihàn ìdúpẹ́ fọlọ́hún. nàjẹ́ ìdáná mi bàlá ìkàmù wàkàmù wàkàmì nàjẹ́ ìdáná mi bàlá ìkàmù wàkàmù wàkàmù. ilé ìta sọ yín náà ni pé bẹ́ẹ̀dá bá mọ́núrò àwọn bàbá wa ní àmọ́pẹ́ dá ọlọ́run adúpẹ́ fún ẹ o. alihamudulilayi. gbogbo àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ti ṣẹlẹ̀ láàrin ọdún tó kọjá sọ́dún yìí. ọ̀pọ̀ ọpẹ́ dúdú bọ́ọ̀bà tó láyé ọ̀pọ̀ àṣàlá tó fún muhammadu. Alékún ẹ̀mí gígùn fáwọn tó ní máa wá. Àfilẹ̀ ṣe ìdúpẹ́ àkọ́kọ́ lórí ìpalẹ̀mọ́ fún Ramadan wa ti ọdún yìí. Tí gbogbo wa náà ṣe mọ̀ lẹ́yìn ìgbà tá a dúpẹ́ fọ́lọ́hun, a sọ̀rọ̀ àlékún fún Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. A kí gbogbo àwa ọmọ ya wa Mùsùlùmí jákèjádò gbogbo àgbáńlá ayé torí pé ká ní jákèjádò nàìjíríà eléyìí pàápàá náà a tún fi bu fresh fm kù ni ẹ̀ẹ́dọ́rọ́ ní jáde gbogbo ayé eléyìí náà láti sọ pé jákèjádò gbogbo àgbáńlá ayé níbi tẹ̀sí náàfààní àti gbọ́ wa ìpè akú palẹ̀mọ́ akú ojúlọ́nà fún rọmọdọ́ọ̀nù ti ọdún yìí ìní náà ni ṣàbánu di twenty nine ní tó ń túmọ̀ sí pé lálẹ́ tòní ká bẹ̀rẹ̀ sí ṣe palẹ̀mọ́ ìrètí bóyá sultan máa kéde pé wọ́n róṣù tẹ́tí kó gbọ́ gbogbo rẹ̀ ọmọ ayá ni mùsùlùmí tó létí tó fi ń gbọ́ tó dẹ̀ ní ọkàn tó mọ́ tó fi ń tẹ̀lé àṣẹ ọlọ́run wípé possibility kí wọ́n róṣù ọlọ́run ọba nìkan ló ní a lè sọ ní pàtó wípé Ramadan máa bẹ̀rẹ̀ lọ́la bẹ́ẹ̀ náà la àdẹ̀tún lè kó kúrò ńlẹ̀ pé kò lè bẹ̀rẹ̀ ìsìláàmù títí wa ẹ̀sìn kan ní eléyìí tó yá sí pé ó dúró lórí ẹ̀rí lórí àlàyé lórí òfin látọ̀dọ̀ ọlọ́run ọba tó ní ayé àtọ̀run ẹjẹ́ kan sáré mú àwọn àyà wa dúró máa ń fọwọ́ bani lẹ́mìí púpọ̀ nígbà tí àwa mùsùlùmí tí nǹkan bá ń ṣẹlẹ̀ láàárín wa nínú ẹ̀sìn wa tó bá ń ṣẹlẹ̀ wípé ìrégbè ẹ báwa ṣe fẹ́ ṣe tiwa rèé kò kàn yín ẹ̀yin náà ṣe sí ibẹ̀ ṣe fẹ́ ṣe tá a bá ń gbọ́rò ìrégbè báyìí ó máa ń sábà bani lọ́kàn jẹ́ púpọ̀ àwa rí pé ètò pàtàkì ni pé ẹjẹ́ á fi ìmọ̀ yanjú ohun tí ó bá ń ṣẹlẹ̀ láàrin wa tí wọ́n pé ń tá a fi yàtọ̀ láyé náà ni pé àwa mùsùlùmí onímọ̀ ni wa ẹ̀sìn wa ẹ̀sìn ìmọ̀ ni kí n kàn ń ṣàgbélẹ̀rọ torí ẹ̀ náà la ṣe gbọ́dọ̀ farabalẹ̀ ká fìmọ̀ tó ń tá bá ti fìmọ̀ tó nínú ẹ̀sìn yìí gígùn ló máa ń gún ọ̀rọ̀ nípa pa afẹ́ bẹ̀rẹ̀ Ramadan ta ni òní ìjẹ́ twenty nine of Shaaban kí lànà bí fi kọ́ wa nípa rẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tí ànábì fi kọ́ wa náà ni pé kágbà rẹ̀ Ramadan pẹ̀lú paaróṣù. وقال النبي صلى الله عليه وسلم إنا أمة أمية. wòye sọ́lá wọn bá ní sẹ́rí àwa àlùmọ̀ yìí. Àlèhùnmà kan ni wá o. Ummatun ummiyatun. Àlèhùnmà tí ò gbọdọ̀ rí kọjá ń tọ́lọ́wọ́n ọba fẹ́ kó rí. tí ò rò pé òun mọ̀ kọjá ń tọ́lọ́wọ́n fẹ́ràn ànábì sí wa. Inna ummatun ummiyatun. Ìtumọ̀ rẹ̀ ni wípé ń bá ti ní káànú bí fún wa, ó náà ká má náà tún fẹ́ rò pa mọ̀ agbọ́n alóye. lánàá wà lánàá a kì í mú gègé ká máa wá ṣèṣirò a kì í jókòó ká máa wá kàkọ́lẹ̀ ọjọ́ báyìí lóṣù fẹ́ bẹ̀rẹ̀. lánà kí tó bọ̀ wá lánà ẹlòmíì lè ni ṣé nípa oṣù ló ń sọ o. Àṣàhẹ́rù hákàdá wá hákàdá wá hákàdá. Ànábì wa ní ohun tí mò ń sọ̀rọ̀ lórí rẹ̀ yìí. Àṣàhẹ́rù. Ó ní ọ̀rọ̀ oṣù ni ọ̀. Hákàtà wa hákàtà wà hákàtà. Ànábì ní oṣù a máa jẹ́ báyìí, ó mú ọwọ́ rẹ̀ àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ méjèèjì. Wà á bí a sọ bí bí àṣàrọ̀ fàlàfà màrà tí yá ni fàlàfì. Ànábì kó ọwọ́ rẹ̀ méjèèjì, àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ méjèèjì ti ka mẹ́wàá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. náà oṣù a máa jẹ́ báyìí, a máa jẹ́ báyìí, a máa jẹ́ báyìí lẹ́ẹ̀mẹ́ta. ọgbọ̀n ló ń sọ yẹn. a máa jẹ ọgbọ̀n ọjọ́. alábìnrin oṣù a máa jẹ́ bẹ́ẹ̀ o nígbà míì. wàṣẹ́hẹ́rù hakadha wà hakadha wà hakadha. alábìnrin oṣù gbà ní adẹ̀tún máa wáyé tásí máa wá jẹ́. hakadha wà hakadha wà hakadha. ó ṣe ní ẹ̀kínní ọwọ́ rẹ̀ méjèèjì ẹ̀kejì ọwọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ rẹ̀ méjèèjì. wàhánà sáyébù hàmàrú fi ń gbọ́ wá dìde ẹlẹ́ẹ̀kẹta. wàhánà sáyébù hàmàrú. anábì wá fi ka àtàǹpàkó rẹ̀ wọ́n là ń pè ní ibrahim. ó wá fi eléyìí ó wá yọ kúrò nínú ẹlẹ́ẹ̀kẹta. yanni ti sìnwọ̀n wà ẹ ti túmọ̀ sí oṣù a twenty ẹ̀dẹ̀ ń gbọ́ nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀jọ̀gbọ́n sọ wọ́n ní al-isharatu lughatul alamin wọ́n ní tá à ń pè ní káfọ́ọ́jú yìí nǹkan èdè gbogbo àgbáńlá ayé ni èdè gbogbo ayé ni anáwó ti fẹ́lẹ́ ìjúwe sallallahu alaihi wasallam ní ìtí òrújú rárá adéfẹ́lẹ́ abdullahi bin umar ni wọ́n ṣàlàyé rẹ̀ fún wa imaamu wa bukhari àti imaamu muslim ni wọ́n ṣẹ̀gbà wa rẹ̀ ó kò ní hadith wo ni wọ́n ń kà ìmọ̀gùn gan kọ́lọ́n kó wa náà ní mọ̀mọ́ kí ó lọ àtàwọn sọ̀rọ̀ náà. àmìnà ọ̀yọ̀kúlù nàbí sallallahu alayhi wa sallam. ó dàbí pé ìtàwọn èèyàn gbọ́ ìtúsẹ́ tó ó ti yẹ ó tó ní ẹ̀rí pé kò sẹ́nìkan tó máa sọ pé dandan gbọ̀n mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la bẹ́ẹ̀ náà kò sẹ́nìkan tó máa ní dandan gbọ̀n ó ju sunday kẹ́mi tó bẹ̀rẹ̀ tí wọ́n ti róṣù àbí wọ́n rí nígbà tá a ti gbọ́ eléyìí ẹ gbàdé tẹ́lẹ̀ náà pẹ̀lú rẹ̀. látẹ̀sùmí hatta tarawul hilal. àwọn èèyàn máa ń sọ káàkiri pé táwọn fi máa ń gbádùn wá sí alùsùnà nìyẹn yanjú ọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ kì í ṣe pẹ̀lú ìtara àbí èébú èébú kẹ̀ àtijọ́ ẹ̀sìn wa gbọ́dọ̀ tá a bá fẹ́ pẹ́ni tí kìí ṣe mùsùlùmí sínú ìsìlámù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pẹ̀láńláyé ni ámbìlẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n ti dànkọ́ rúmọ́ lójú tá a gbọ́dọ̀ bù eégú báwo ẹgbọ́n tí ànábì sọ sọ̀rọ̀. làtẹ̀zúmù hatta tarahu Anábì ní ẹ̀ gbọ́dọ̀ gbà rẹ̀. Àtàràwò lè yìn lá. Àfi kẹ́rin kóṣù lé o. Wàlá tó fùtìrú. Ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ túnú àwẹ̀ pẹ́pẹ́ ṣọdún. Àtàràwò lè yìn lá. Àfi kẹ́sùn rí pé oṣù náà tún ti lé. Fàyín ní obì mi yà á lè yìí kúrú ṣùgbọ́n tó wá ń bẹ̀ tẹ́lómi máa fi lè máa rò pé bóyá n tà náà bí sọ yẹn ṣó lè wọ́ọ̀kì ṣá ó wọ́ọ̀kì pátápátá kò ń sọ̀rọ̀ kù. fa in ogbiya aleikum. sallallahu alayhi wa sallam. alábẹ̀ ní tí kurukuru bá wá jẹ́ kẹrin kó ṣù lé. in ogbiya aleikum. irú alẹ́ òní lápẹẹrẹ tírú rẹ̀ bá ṣẹlẹ̀. fa in ogbiya aleikum fa kí mi ló lè ìtàkà fàlàfin. Ànábì ní ẹ̀ka Ṣàbán sallallahu alaihi wasallam kó ń pé ọgbọ̀n gbà náà. Yẹn ní ta fi ṣe lálàyé. Ẹ ti ẹ̀ wá gbọ́ ni. Àní lójú ayé ànábì sallallahu alaihi wasallam pápá. Wọ́n á ní ìwọ̀sánlẹ̀. Ànábì náà ò róṣù wọn sọ fún pé wọ́n rí ni. Kí ni tiẹ̀ pé gbogbo àná máa ní wọ́n rí, gbogbo àná lè ní wọ́n rí. Wọ́n má bínú lórí yẹn, má jàǹpátá ìsìláàmù ẹ̀sìn ọlọ́run ni kí ṣẹ̀sìn bá bẹnikẹ́ni nílé mi àti yín ẹgbọ́n tí ànábì sallallahu alaihi wasallam sọ fún wa. sallallahu alaihi wasallam. àwọn sàhábà ni wọn ànábì òróṣù ترى الناس ترى الناس الهلال فاخبرت النبي صلى الله عليه وسلم عبد الله بن عمر يا وين يا روشي ترى الناس الهلال ابعت روشي يا واسط اما والله كبير يا با النبي صلى الله عليه وسلم فاخبرت النبي اني رايته ó ní mo wá sọ fún ànábì pé èmi pàápàá rí oṣù yìí fúnra ara mi o. fàfọ́ọ̀mù. ànábì sọ pé ń bolo ti rí jẹ́ kí náà fẹ́ rí fúnra mi. a ní ìrọ́ àìdùn hẹ́. ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ kò dẹ̀ sọ pé orí o orí o ìjọba ẹ̀ láàrin ń bẹ̀rẹ̀ ànábì sọ pé. a ní ìrọ́ àìdùn hẹ́. kí ló fà á tí òfin sọ bẹ́ẹ̀ torí pé kì í ṣe nífẹ̀ẹ́ náà sallallahu alayhi wa sallam. ó máa ń gbà fún tọ́lọ́run bá ti sọ ní sallallahu alayhi wa sallam. wa man shahida minkumu shahara falyasum. ẹni tọ́lọ́run bá ti ní kí oṣù yẹn bá láyé kó gbọ́ kó wọ́n rẹ̀ àbọ̀ gan ni rírí fúnra ara rẹ̀ kó gbà wẹ̀ ni. fa khabartu nabiyya anni ra'aytuhu. ó ní mo wá sọ fún ànábì sallallahu alayhi wa pé èmi máa róṣù. fa sama nabiyyu sallallahu alayhi wa sallam. ó ní ànábì dẹ́gbàá rẹ̀. وأمر الناس بالصيام. ó ní bákan náà ànábì wa ni ó yẹ lọ kéde fún àwọn èèyàn báyìí pé ti o ẹ lọ kéde fáyé pé ti bẹ̀rẹ̀. jàmáà mùsùlùmí wa lọ́mọdé lágbà rọmọdọ́nù sọdún yìí náà máa tún ti dé báyìí pẹ̀lú pé ká lórí kátà níyàn wa ṣe lórí ìjọsìn wa àwa mùsùlùmí ọdún yẹn ti pẹ́ gan òfin alukurani àti hadith anabi sọlọ sọlọmọ ó ti wà nílẹ̀ fún àwa mùsùlùmí ti pẹ́ àfi ká tẹ̀lé bó ṣe rí gẹ́lẹ́ báwọn bàbá náà ṣe ń sọ pé ká ṣe bí wọ́n ṣe ń ṣe kó ba lè rí bó ti ń rí ọ̀rọ̀ yìí ẹ̀sìn ló bá wí jù ká ṣẹ̀sìn bí àwọn tànà ṣe ṣe tọ́lọ́ ń fi gbà lọ́wọ́ wọn kí tiwa náà ba lè rí bó ṣe yẹ kó rí àwọn tànà wò láàárín fáàsì àwọn sàhábà ni o àwọn ànábì ọlọ́run ni o. Al-ilmu qala Allahu qala rasuluhu qala sahabatuhu ulul irfani. Tẹ́lẹ̀ ń tà ń pè ní ìmọ̀ nínú ẹ̀sìn wa. Al-ilmu qala Oni ń tọ́lọ̀ bàbá ti sọ nínú Al-Qur'an. Qala rasuluhu. Àbí ń tàn nábì sallallahu alaihi wasallam bá ti fi mọ̀ wá. Qala sahabatuhumul i'rifani. Bákan náà, àwọn tànà bí tó fẹ̀sì tọ́ kàmọ̀ sí àwọn sọ̀hábà. Qala sahabatuhumul i'rifani. Ń tàn ilé náà bá ti ṣe lálàyé nínú ẹ̀sìn wa. adẹ̀rẹ́ àwọn bàbá wa tàná náà pé orí agbọ́n nìyẹn wọn náà jókòó lé láwọn bàbá rí tàná tí wọ́n ti lọ kọ́lọ̀ kó má ṣàbà kẹ́ wọn kó wá ṣàlékún ìkẹ́ rẹ̀ fún wọn. ألم يأن للذين آمنوا ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ayẹlẹ́yìn náà ká fi ìpalẹ̀mọ́ wa fún Ramadan. Suratul Hadid. Ìtún bẹ nínú Suratul Hadid. Verse sixteen. Aya ẹlẹ́ẹ̀kẹrin dín ní ogún. Alam ya'nil lilladhina amanu. Ìbéèrè ńlá lélẹ́yìí sọ́dọ̀ wọn bá ń jù sí mi àti láyé. Alam ya'nil lilladhina amanu. Ọlọ́run ni Alam ya'nil lilladhina amanu ṣé kò tí ì tó di? Lilladhina amanu. Ẹ̀mẹ́lú la fẹ́ máa sọ́lá sọ̀tún sọ. Alam ya'nil ọdún mélòó la fẹ́ fi rìpíìtì pé ẹja gbọ́ràn ẹja tẹ̀ láṣẹ ọlọ́run. alamiya nílẹ̀ lẹ́bìnrin àmàlú. ìgbà mélòó la fẹ́ pariwo pé ẹja arósù ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ ẹja gbọ́ announcement tọ̀nù ká tó máa wẹ̀ ẹja amúdéètì kalẹ̀ di àwẹ̀ ń jọ̀wọ́ gan-an nípa ọlọ́run alamiya nílẹ̀ lẹ́bìnrin àmàlú. أن تخشع قلوبهم لذكر الله إذا وقع gan-an níbẹ̀rù ọlọ́run máa tó ráyè jókòó lẹ́mìí àwọn èèyàn tàdé ń gbọ́rọ̀ ọlọ́run ní gbogbo ìgbà tá ń gbọ́ hadith Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ìgbà àwa náà tá ń ṣe ní wàásù fún wọn ní gbogbo ìgbà láwa tá a jẹ́ àfà tá a jẹ́ ìmáàmù tá a jẹ́ àsáfẹ́fẹ́ káàkiri gbogbo ibi tá a wà ẹ ṣe bẹ̀rù ọlọ́run. àǹtà kò ṣe àkúlùbù hóum lè ní kiri láàárín. ọjọ́ wo gan-an ìbẹ̀rù ọlọ́run yẹn máa tó dẹ́sẹ̀ ní wa tó fi jẹ́ pé àní máa wá yí tọ́lọ́run bá sọ àbí tànàbí bá sọ àní máa yí lọ́rùn mọ́. àǹtà kò ṣe àkúlùbù hóum ní kiri láàárín. ká má rò pé sìn kọ́mẹ́dì ni ò kì í ṣe kọ́mẹ́dì o ẹ wọ̀rọ̀ tá à ń sọ yáyà Al-Kùránì tá à àwọn kan ní àná àwọn ọmọ ya wa nǹkan nínú àwọn ya wa mùsùlùmí nínú àwọn àgbà sàhábà Salman al-Farisi lẹ́yìn ìgbà tó ti gbà Islam tọ́lọ́mọba ti kẹ́ pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn àwọn kan táwọn wá jẹ́ mọ̀nàfìkì àwọn tó yẹ kó ṣe kó ṣe yẹ mùsùlùmí tí wọ́n fi islam bójú tí wọ́n tún ṣe nǹkan mi àwọn náà wá bá Salman al ń jẹ náà ìtàn tó rọ̀ mọ́ àyà yìí òun náà ní tá mú wáyé sábàbí ìdúró rẹ̀ nìyí àwọn àsọ fún pé Salimu ló bá Fárìsì nígbà tó o ti di mùsùlùmí gbogbo àwọn tí ẹ máa ń kà nínú àwọn kíní àwọn òwe òfin tibi tó o ti wá lọ́hún yẹn kó tó gbà Islam bẹ́ẹ̀ ṣe ń ṣe nígbà ìmọ̀kan yẹn kọ́ wà wá bí kò máa mú ṣeré ah, ah, àníyàn wọn dẹ̀ àníyàn ẹ̀fẹ̀ ni ìwà tí wọ́n sọ̀rọ̀ yìí lọ́lọ́run bá ti sọ àyàkalẹ̀ ká àhá. alam ya'ni lilladhina amanu an takhsha'a qulubuhum li dhikrillah. torí nínú òrònú ẹlòmíín náà ni pé ilé ìsìn báyìí tí bí tẹkinọ́lọ́jì ti wá ti wá dé lónìí àfihàn máa lọ́rọ̀jú lọ́sàn-án máa wá oṣù kan kiri. alam ya'ni kódà lómi ń béèrè pé ṣé scan wà ń gba ayé ànábì ni ó ní ṣe pé scan wà ní ìsìn sallallahu alaihi wasallam la fi ń sọ fún wa yìí pé àfi ká kéwu kó yanjú àbọ̀mọ̀ èèyàn máa fi ń sọ nínú gbogbo tí yàrá bá ti ẹ̀kọ́ láàbọ̀ èèyàn á fi dàwùjọ rú. mo ń fẹ́lẹ́ náà bẹ gbogbo àwa tọ́lọ̀ fún ní opportunity pé ká sọ̀rọ̀ lórí rédíò lọ́dún yìí ká sọ̀rọ̀ láwọn mọ̀sájìdì lọ́dún yìí ká sọ̀rọ̀ lórí tẹlifíṣàn lọ́dún yìí ká bẹ̀rù ọlọ́run lórí social media náà ká bẹ̀rù ọlọ́run ká má mísìlídìí àwọn èèyàn ẹja tun tó wà nínú alukurani ẹja tun tó wà nínú hadith anabi fún ara ayé tè gbogbo ẹni tó bá sọnù látara wa níbi ń tà sọ àti ń tà fi hàn wọn gbogbo wọn la máa dúró jẹ́jọ́ lórí rẹ̀ ń jẹ gbọ́dọ̀ àlùkìyàmọ o ajíṣe bíi mùsùlùmí láàrin mùsùlùmí kì í kọpí ẹnikẹ́ni o èrò orí yín náà kọjá wípé ẹ̀sìn bóríṣiríṣi àwọn ẹni wọ́n ṣẹ̀sìn láyé wọ́n dẹ̀ ti mú dé ti fẹ́ wọn ó ṣe jẹ́ títí wa ọ̀rọ̀kọ̀rọ̀ lélẹ́yìn ya ń sọ yẹn o ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ kúrò ń di irú yẹn o ẹ já bẹ̀rẹ̀ o ìtọ́nà àwọn bá fi ń wa nínú àwọn ọ̀rọ̀ tó pàtàkì ẹ rí i pé nígbà yẹ àwọn sàhábà náà anabi sọlọ sọlọ ń lọ sí sọlọ ó ń rìnrìn àjò pẹ̀lú àwọn ń jẹ́ kan wá dé àyè kan àwọn wá pé òjíṣẹ́ ọlọ́run àwọn. àwọn àwọn náà nídìí ibi táwọn lè máa fi àwọn ìdá àwọn kọ́ sí torí pé àwọn rí pé àwọn mùsùlùkùn àwọn ẹlẹ́bọ wọ́n níbi kan tó máa ń fi àwọn ìdá àwọn kọ́ sí àwọn yẹn ní ibi kan zaatu aniwaat. zaatu aniwaat ibi alana zaata aniwaat. igi táwọn ènìyàn níyẹn àwọn igi tí wọ́n ti táwọn bàbá sọ pé àwọn igi tí wọ́n fi máa ń ṣe àwọn. àwọn tìbílẹ̀ ká máa bẹ́ẹ̀ lọ. Yàrá wọn ti wá sọ wọn ti gbé gbìyànjú sípò ọlọ́run ọba. Yàrá kò fún ní ìjà ha. Tọ́ba tí wọ́n fẹ́ lọ sójú ogun àwa dúró nídìí wọ́n yóò lékun nàbí ha asìlẹ̀ hàtà wọ́n wá mú àwọn ìdá àwọn tán fẹ́ lọ fi jagun àwa fi kọ́ sára rẹ̀ báyìí ọlọ́run àwọn àwọn dé o ogun táwọn fẹ́ lọ ní kọjá má jà wọn o a máa jèrè bẹ́ẹ̀ ń di àwọn igi yẹn ibi tí gbogbo àwọn ará bíi máa fi nǹkan ọkọ sí rèé láwọn tí kì í ṣe mùsùlùmí àwọn ọ̀tá ọlọ́run àwọn sàhábà náà gbà náà. Faqulna ya Rasulallah. wọn náà èèyàn kún máa ń béèrè ni. O pere ọ̀gá wa sọ pé kò Ya Rasulullah. ibi táwọn wájú lórí ire ni pé tí wọ́n bá ti gbọ́ pé kò tọ́ báyìí kò tọ́ náà nìyẹn láti ya Rasulullah. làwọn náà bá ní òjíṣẹ́ ọlọ́run àfa wa. Ije ala dhata anwat. wọ́n ní ẹ ẹ ẹ jẹ́ káwa náà irú igi tí a lè máa fi nǹkan kọ́ báyìí. kàmá análáwọ̀ mùsàtà níwá. wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ará bíi náà ṣe ní tí wọ́n fi igi fi ìdá wọn kọ́ tí wọ́n fi ń gbàgbára káwọn náà bá lè máa borí àwọn kèfèrí pátápátá tí ò ní bá jẹ́ kí wọ́n wọ́n ṣá wa ṣá wọn gún wa gún wa tó jẹ́ pàwọn nìkan láwọn máa jẹjà wọn. ànábìnrin rárá o. sọlọ́ọ̀ rárá òun bẹ́ẹ̀ ọlọ́run nìkan làwọn máa ń gbójúlé tí wọ́n náà ti rí ní ìsìnwọ́ tó ń sọ pé ẹjẹ́ káwọn náà mú déètì kalẹ̀ ẹ̀ka yé darọ aláàmú ẹ̀ṣẹ́ àríkọ́ àwọn kan máa mú déètì tí wọ́n kalẹ̀ ní kò dẹ́ ń sèré gbè àní kò jọra wọn. anabi sallallahu alaihi wasallam ní laysa minna man tashabaha bi ghayrina ó ní kì í ṣara wa gbogbo ẹni yóò tó bá ti ń kọ́ sí àwọn tí kì í ṣà wa. wa man tashabaha bi qawmin fahuwa minhum bákan náà wọn ní gbogbo ẹni yóò tó bá ti ń à ń filé yìí rọ̀ wá a fi ń bẹ̀ wá pé ká tẹ́tíléko ní alẹ́ tòní láti lè máa retí ìlétẹ́sù tí wọ́n bá ti announce látọ̀dọ̀ ẹni tí ń ṣe lórí gbogbo mùsùlùmí káfàtà lórílẹ̀‐èdè nàìjíríà àti hẹ̀n àti hùn gbogbo wa ẹni tá a gbọ́dọ̀ gbà fún rèé tí ṣe lórí wa tí ṣe sèrétọ́ọ̀nù ti sókótó. Eh, Saadu Abubakar hafizahullah eh, tí a bá ti gbọ́ announcement ní alẹ́ tòní yìí kí wọ́n róṣù ìtumọ̀ rẹ̀ ni pé ká palẹ̀ mọ́ oúnjẹ kalẹ̀ wọ́n lè ní wọ́n róṣù yẹn lálẹ́ yìí tó bá ti rí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn lọ́la o ṣùgbọ́n tí wọ́n bá ti rí ìrẹ́ ọmọ ayá mi tó jẹni tí ń gbára tó dẹ̀ ń ro kankan fẹ́ pàjẹ́ ọlọ́run dáadáa pẹ̀lú kò dàrú ìsìláàmù yanjú àwọn kan ni wọ́n ń dàrú àmì ọlọ́run kò jọ ọ́ Ramadan tọdún yìí tí ó tún bá wa láyé yìí ọlọ́run jára láàfin àfi gbadélẹ̀ o. ẹ̀mí náà báwa lólókùn fárí kátó kórìlèdè Nàìjíríà tó túbà kó túṣẹ. ẹ̀mí. oríṣiríṣi gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí ọlọ́run jọ̀ọ́ padà wá já sí ogun mọ́ wa lọ́wọ́ àmín ìpalẹ̀mọ́ oríṣiríṣi oríṣiríṣi nǹkan òun náà làwọn náà ń wo wájú wa ó yí èmi àtẹ̀yìn náà bá ṣe ń sọ májò dogun májò di wàhálà wọn rà rẹ ọlọ́run bá wa torílẹ̀-èdè yìí kò fi wálé àbálẹ̀ ń bẹ̀ Allahumma amina fi awtanina wali umurana khiyarana wala tuwali umurana shirarana warfa' maktaka wa ghadabaka anna wala tusallit علينا بذنوبنا من لا يخافك ولا يخشك ولا يرحمنا يا أرحم الراحمين أوان بيولون gbogbo àyímà pátá gbogbo olùdarí ẹ̀sìn ọlọ́njọ́ darí ahọ́n wa o. má jẹ́ àṣìṣọ́ o. torí pé hmm, ibi tí ewu máa ń wà rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti tẹ́tí ilẹ̀ báyìí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí gbọ́ kí ni òtáàbù fẹ́ sọ kí ni mọ́mù lágbájá fẹ́ sọ kí ni mùdírù kí ni kan fẹ́ sọ kí ni ṣéèkù kí ni kan fẹ́ sọ. ibi táwọn èèyàn dẹ̀ ti ń gbọ́ tí wọ́n ti ń mú ẹ̀sìn wọn orí rédíò orí kútúbà orí amóhùnmáwòrán káàkiri ayélujára tẹ́ni tó wá fẹ́ sọ bá wùmí kú mi àwọn ènìyàn náà ti gbogbo kú gbọ́. ọ̀sọ́ irú tẹ̀kẹ̀ yìí náà sábẹ́ tún yẹn náà fà wáyé tàbí ti kó ńlẹ̀ lónìí. wàá bá irú tẹ̀kẹ̀ yìí wọ́n ní ẹni tí ò páyà ọlọ́run. yàmùrù náà sábẹ́ tòkọ́. tó wá ń sọ fún àwọn èèyàn pé káwọn èèyàn bẹ̀rù ọlọ́run. yàmùrù náà sábẹ́ tòkọ́. ìyẹn kọ̀ọ̀kan láwùjọ tá a wà yìí o. yàmùrù náà sábẹ́ tòkọ́. àkàwé rẹ̀. tọ̀bíbù yòdáwí náà sàwáhùn àṣà kí mò ń. kò yàtọ̀ sí dókítà tó wo gbádùn. yòdáwí náà sà. tóun wàhùn àzàkí mọ́. ìyẹn ni mo fi ń rọ gbogbo gbogbo àwa tọ́lọ̀ ń fún ní opportunity pé à ń sọ̀rọ̀ ayé ń gbọ́ à ń ṣe wáàsí ká má wíwèé kúwèé ká má sọ̀sọ́kú sọ o. أنبياء الله فشانا نقاقوا يعني سبحانك الله محمدك أشهد أن الله لا إلا أنت استفرقا تولي أعطقا لني بداس قويني الله إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمراً أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five to seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.